ó ga kò ń ṣe ọmọ kúkúrò. àmọ́ kọjá six feet. ọlọ́run mọ̀ jẹ́ ń dáràn sẹ́ni tẹ́ ẹ mú wá kọ́sẹ́ rì. kí ló ṣẹlẹ̀. kí ló jẹ́ irú ilé ìlẹ́ni wa mọ̀ kọ́sẹ́ ní sọ́sẹ̀yìn tẹ́lẹ̀ ni. apá rẹ̀ dà. sápá ah. ti rin lẹ́rù pé wọ́n mọ̀ fi gbé táyà àwọn táyà kéékèèké mọ̀ nìkan wà kọ́lá wọn mọ̀ ṣe nìyí. Ah, oh. à ń ṣe táyà tẹ́là. ẹ sà ẹ má disturb ara yín ó lágbára kò ń ṣọmọ kékeré kò ń ṣọ̀lẹ egun ah. wà lápá ẹ. ẹ̀gbọ́n mi sẹ́ẹ̀ni tẹ́jú mi rí dáadáa tẹ́sí tí ṣe báńsà ní ìsìn tàbí mò ń ṣe bodyguard tí mo sì ṣe pé gbogbo ẹ̀ o mo lọ sàwọn ọ̀dà tẹ́kàtàn gbókù ṣé kò ní pé. bàbá báńsà. ẹ èló ni owó iṣẹ́. nígbà tí ní nǹkan ò ṣe é nìsín àgbà tọwọ́ tẹ ẹ̀sán two hundred thousand. ọ̀gá tẹ́ ẹ dákun tó láì ṣe pé ǹgọ́ ọ̀kadà ẹ wọ ọ̀gá yìí o lè ní ẹ o two hundred thousand má o èjì kẹ́mi olórí olè tó jírú kinní yìí tuntun èlò lọ́tà ó lóun tà ní thirty five thousand ẹ wá lẹ́gbàá two hundred thousand ẹ dẹ́kun sẹ́yìn sẹ́kànrú rẹ̀ rí ah, ẹ̀mí yín jalè ẹ̀rí bọ̀ ni o.